ṣáàkì o. Ah, ẹ ṣeun ẹ ṣeun ẹ̀rọ mi. Fóyèkẹ́ hmm? àmọ́ ká má parọ́ ọ̀rẹ́ ah. wà lóbìnrin. Ah, ẹ̀yin náà sì rẹwà lóbìnrin ọ̀rọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo wa náà lájọ rẹ wà papọ̀ bí ẹja lọ àti pé mo ló dáa báyìí. ẹ lágbèrè ẹlẹ́yàwó lọ́kọ́ máa rí lù ọmọ oníjà àkọ̀mọ́ná ọmọ àjọba jólele ọ̀tún lọ́kọ̀ múdà ó délé òsì lọ́kọ̀ múdà ọ̀dẹ́rọ̀. ẹ yá mi eh. ìran ajá ló ní gbígbó ìran àgbò ló ní kíkan ìran ẹṣin ló lè rí sísá ìran kẹsìn funfun ó gbéra ajá dúdú ọmọ ṣàfihàn. bí ìyẹ́ ẹ wá sọ́ra mi tẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ pé láńgbé ń tẹ̀ torí rẹ̀ ló ṣe dọ̀tún hmm. ọba ti múdà òde lè ní bí wọ́n bá múdà òde rọ̀. mi bọ́ọ̀lù. ẹ bọ́ọ̀lù ṣe lẹ́rọ ẹ ṣe lẹ́rọ hmm. ẹ ṣe lẹ́rọ ẹ̀rọ ni ẹ fi ṣe o má bàa yàn já o má bàa yàn já. ọ̀kẹ́ méjì ni àkókò tèmi nì tèmi nì. mo dé o èrò ọjà ah, ah. ọ̀rọ̀ rèé ọmọ gàmásọ̀ ẹ pẹ̀lẹ́ o ah, ẹ bọ̀jà jẹ́ ni ẹ túká ẹ bá bọ̀jà jẹ́ ni ẹ túká ẹ túká. ẹ̀rọ ọlọ́ọ̀lọ́kọ̀ gbọ̀rọ̀ o. ẹ tàkasíra yín ẹ fẹ́ bọ̀jà jẹ́ fún mi ni kọ́tọ̀ jà rúmọ́ mi lórí ẹ pẹ̀lẹ́ ẹ ṣe é ní sanya olómi góòlù kò sí ẹ ní gàgà kílẹ̀ wá ṣe dúlé dúró lé fún kílẹ̀ wá ta kò sanya olómi góòlù ẹ ẹ mọ ìyá ta ẹ pẹ̀lẹ́ ẹ máa lẹ́ ilẹ̀ kẹnu èèyàn èèyàn òrùdì èèyàn òrùdì bẹ́ẹ̀ ẹgbẹ́ni ẹgbẹ́ni kúrò lọ́jà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ <laughs> ah, ẹlẹ ẹyọ kan pé lọ́ọ́tà lẹ́nìí wọ́n ti rà tán ó ah, kẹyọ kan ọ̀ọ́tà ẹ̀kẹ́kẹ́ péré ẹ̀rọ kékeré yẹlẹ o ẹ pẹ̀lẹ́ o ẹ má tọ́ta kùtà lẹ́nìí o. <laughs> Ah ẹ̀fọ́ o ẹ̀fọ́ bẹ́ẹ̀ni ẹ̀fọ́ bẹ́ẹ̀ni ẹ̀fọ́ o <laughs> ẹ̀fọ́ ṣọkọ. Eh, èmi náà ẹ bá ra tèmi náà o. kí nìyẹn. ẹ fẹ́ rú. mi ò fẹ́. mo lórógbó. mi ò rà. ajá wa. ẹ ta ẹ ta. ẹ lẹ̀ ẹ ta o. arẹwà <laughs> ọkùnrin náà máa ń ra sùn. ẹ bá kárẹwà ọkùnrin ẹ dúró déédéé o ẹ pẹ̀lẹ́ eh, ẹ máa lẹ́ẹ̀ ẹ ta o. ọtí ẹ sọjà ah, ah. kankan lónìí. kíre. bàbá ọjà má sùn mọ́ bí o má tún wá ṣe mí lófò lónìí bó ṣe ṣe mí lánàá o. tẹ̀lé súnmọ́ àyín ẹ̀jẹ̀ ó bù ọ́ ni wọ bàbá burúkú yìí. kí ni mo ti ń ṣe ẹ gan ah, kí ló ń ta ló ń ta la ọ̀ọ́ta lásà ọ̀ọ́ta mọ́rọ́gbọ̀ kéèyàn ṣe lá kéèyàn ṣe lá báyìí kó fi làṣà lé kó wá fi mọ́rọ́gbọ̀ di ọbẹ̀ tó dùn ni ọ̀ọ́ta lá ọ̀ọ́tẹ̀wé la, ṣẹ́gun sí rè kí èwo la dé lórí ẹ̀gúsí kó gbá lẹ́gùsí lórí àbí kẹ̀kẹ́ ẹ̀gúsí sunu gbá sẹ́ni pé ẹ̀pọ̀ nù ẹgbẹ́ ẹgbẹ́ gbàgbọ́ jàre kí ni. yé yé yé yé ah ah ah ah ah ọmọ aná mi nì. ipa ipa tiẹ̀ jẹ́. Ah. ẹni sùn ọfẹ gba tèmi jẹ ni. ẹni ẹni sùúrù ẹ mọ̀ paraba yóò yá ọlọ́run lè máa sọ̀rọ̀ gbèbí ni ó máa sọ elédè òní jẹ́ ó dáràn o filẹ̀. mo fẹ́ pa ni. ọlọ́run òní jẹ́ ó pa ni filẹ̀. wọ́n fẹ́ ba tèmi jẹ́ ni tó bá jẹ́ pọ̀ wà ní àyín lánàá ni ṣe ló mú gbogbo ẹ̀gúsí mi tó dà pọ̀ ó wá ṣe gbogbo èlùbọ́ mi ó wá fi ṣègbè lánàá. Oh. bàbá burúkú bàbá ìyá yìí. Oh. ẹ má bínú. ẹ ní sùúrù ọ̀rọ̀ yìí ti fàjà nítorí bàbá yìí àgbàlagbà ń ta rẹ̀ hmm. àìgàlà ìgùn gúdúgúdú èso ọjọ́gbà àdòdó bá àgbàlagbà ń ta ọba sì fi sùúrù kọ́ tí hmm. o ti gbọ́ gbogbo nǹkan kọ́ níjà. ta ni sọ̀rọ̀ ìyẹn wọn yọkú lọ́rùn yín ẹtún tì í bọ̀ ọjà sáàmà bínú tó gbọ́. bàbá ọjà. wọ́n máa ń ràn lọ́wọ́ ni. ìrànlọ́wọ́ àbí ẹ̀gúsí àtàtà sí wàhálà bàbá ọjà ká máa lọ àbí ṣé ká máa lọ. Ada, ada. sí wàhálà. ta ló ń sọ̀rọ̀ sẹ́tún sẹ́tún. tantaru irú irú rè irú kéèyàn mú wéèlù bọ̀ kó kóró pẹ̀lú gàárì kó wá fi irú sí abula nu yóò máa fa abula kó mi ní ìgọ̀lọ̀mù ìgọ̀lọ̀mù ìgọ̀lọ̀mù. ṣebí mo sọ fún ilé ẹ̀kọ́ pé kẹ́ fi sílẹ̀ pé kí ni ìṣe. irú lẹ̀ ń tà lóòótọ́ a ògùrẹ́kẹ́ tá. bàbá ọjà. bàbá ọjà. ẹ má tarú mọ́ ẹjọ́. bàbá ọjà. yéé yéyé ọjà. bàbá ọjà. yéyé ọjà. irú àbí. bẹ́ẹ̀ni. irú. bẹ́ẹ̀ni irú. ẹ jẹ́ ìsọ̀rọ̀ ìkọ̀kùn yìí ṣé ẹni ara rẹ̀. ọ̀dà ọ̀dà mo fẹ́ ra èrèrè lọ́ta. téèyàn bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o àlà àti ló ń lá kí ni tá a ṣe sí o. Hmm. ṣé ẹ rí àlá tó náà gbogbo ndọwa tọ́wọ́ kú ìlú yìí Fálànà náà la máa bi léèrè àbọ̀ ọ̀gbọ́ Fálànà sórí àlá tó ọlá yìí ó dàbẹ̀ tí ń ni o àlọ́ tó yìí bá pé a ṣe sí i ìwọ náà ni fún wa. rí bí mo ti lálàá mo rí i pé bàbá àjàkálẹ̀ àrùn burúkú ni táwọn èèyàn máa kú léra wọn lẹ́sẹ̀kẹsẹ̀ mo sì bí falẹ́rẹ̀ pé kí láá ṣe o àmọ́ bí mo ṣe kì sọ́tún kì sósì ẹbọ sùúrù ní fápékárú òun láà fi ṣẹ́gun àjàkálẹ̀ àrùn ọ̀hún. ẹ̀yin Fálànà kí wàá lohun ètùtù kí lohun ẹbọ tá a ṣe tá a fi ní sùúrù. Ah, ah, olóye ṣé wọ́n tún ṣe ẹ̀rú bọ sùúrù ni nígbà tí Fálànà ti dífá ní ìsìn n tó kù ni pé kí kábíyèsí kí wọ́n rán alágo sáàrin ìlú kó lágo fún gbogbo ìlú pé kábíyèsí ní àtọmọdé àtàgbà o ká máa ṣe sùúrù pẹ̀lú ra wa o. ká ṣàgbéjẹ mọ́wọ́ kó má sí ìjà láàrin ẹnikẹ́ni nù ńlọ́tọ́nù. kábíyèsí o. adéyọyọ ọmọ ọba ọba lọ́la ọmọ lóòfù jẹ́ ọmọ akìtì olú ọmọ agbókunyìnbọdẹ ọmọ òṣùpálẹ̀ ẹ̀ ní ògùn ọmọ agbóló ajínẹ́ni ọwọ́ ẹ̀ bá tó tó ṣe oníire ọkàkì ọ̀tẹ̀lẹ̀ ìpẹ́. kábíyèsí o níbo ló dà. kábíyèsí èmi àti àwọn ọ̀rẹ́ mi a ní ká bọ́ọ̀lù káyan sósì kán mọ̀ pọ̀ ọmọ ọba sì ń bẹ láàfin. ọ̀dà bẹ́ẹ̀ kò sí ní tó burú ẹ̀ ẹ̀ tẹ̀lé ọba lọ àmọ́ ọ̀rọ̀ kan lẹ bá lẹ́nu wa tá à ń sọ láàfin là ń jíròrò lórí ẹ̀ torí pé òòṣà tí a bá ṣe láàrin ìlú tá a bá ń lé mọ̀jèsín sẹ́yìn òòṣà náà ní pẹ́ parun a ṣàlàyé fúnra wa wípé ká kéde sùúrù fún tọmọdé tàgbà bẹ́ẹ̀ ṣe wá ń lọ ẹ̀yin ẹ̀ ṣe sùúrù láǹgbé. àwọn ọ̀rẹ́ yín tó tún wà láàrin ìlú ẹ sọ fún ọ wípé àṣẹjáde látàáfin pé gbogbo tọmọdé dàgbà lù yìí gbogbo wa pátá gbọ́dọ̀ ṣe sùúrù káyìlú wa lè rójú kó lè ráàyè kí tẹrú tọmọ lè gbádùn lù yìí falala falala ẹ gbọ́ mi. wọ́n ń di ọ̀nì. ẹ láńgbé tọ bá ṣàkíyèsí bílédùn àti dá ọ ó rí i pé ẹrù èèyàn méjì lọ́lọ́ ń dì fún wọn nìkan tó túmọ̀ sí pé mo nígbàgbọ́ wípé làákàyè bẹ́ẹ̀ náà lélẹ́dùn àṣẹ dì í fún ọ. kábíyèsí ọmọ mọ̀ nípa ti wúwú lé tètè ó lè jẹ́ méjì ṣùgbọ́n níbi ọpọlọ torí sákì ò lè wà bí kí n ní mo lọ́pọlọ méjì káwọn nìkan ẹ bá ń ṣe lẹ́yìn kan àtààbọ̀. dẹ́ ẹ bá wá ṣe bó ṣe wá kú díẹ̀ káàtó ọ gbọ́ mi ìwọ lọ ń fàbọ̀ á bá o ìwọ ní ń fàbọ̀ á bá o kọ́ ọ tọ́jú ọba lọ́la dáadáa o gbogbo ibi tí bá ti ń lọ ẹ má jẹ nǹkan kan ó ṣe o tó bá ti fẹ́ gbẹ́sẹ̀ tẹ́ bá ti rókùtà ẹ bá mú orí adé ó gbẹ̀yìn o tẹ́ ẹ bá rí yẹngí ẹ bá mú kúnbẹ orí adé ó gbẹ̀yìn o èsì kéèsì ẹ má jẹ́ ọba lọ́mọ mi o ẹgbọ́n tí mo sọ níbi ẹ bá ti rí pé ooru mú jù ẹ má jọba lọ́lọ́ ó débẹ̀ níbi atẹ́gùn àlàáfíà bá ti bẹ̀ ni ẹ mọ́ ba lọ́la sí o torí bá ti wáyé páàrì láàrí o kò sí nǹkan téèyàn lè ṣèṣì bọ́lọ́ ọlọ́run tó ṣe àkọyín pọ̀ orí ọ̀fẹ́ tún ni o ọgbọ́n tí mo sọ. ẹ kábíyèsí ẹ ẹ ẹ mọ wulẹ̀ ṣe yọnu a wà wò ó síbí a ṣe bẹ́ẹ̀ a sì ní tẹ̀lé nu ní tẹ́ ẹ sọ la tẹ̀lé ẹ kò wá ní síkú tí ó pa sákì lágbára olódùà ikú tó bá máa pa sákì èmi ni ó pa torí sákì ó dá kí sákì wálé káwa ti ẹ̀ dín àjò. ẹ olúwa mi ẹ̀yin mọ̀ ti yọnu sẹ́ni bóun bá kú sọ̀hún yín gbìyànjú lọ́kùn ara tèmi yín mú sákì délé ọ̀dà ọ̀dà ẹ káàdì láńgbé ẹ̀jẹ̀ sùúrù gbogbo ẹ̀dọ́wọ́ rẹ o. ọ̀dì eh. hmm, ọmọọba ìrìn ẹsẹ̀ rẹ̀ gan-an ń gbẹ́sẹ̀ bí adé dákun dákun mo fẹ́ràn mo ń wọ́ ọmọ mi bí ṣe ń lọ ni àbúrò rọ́bà lọ́la ni òun bí ṣe ń gbẹ́sẹ̀ ó ah, ah, ah, fìlà lórí ẹ̀ ó tún á dàbí adé. bó lẹ ti akọjá lára sáàkì bá wọn sẹ́yìn méjèèjì tẹ ẹ̀yìn tí méjèèjì tẹ tẹ̀lé ọmọ ọdún sẹ́yìn pé èrè sáàkì tẹ lọ́rọ̀ èkì mi ọwà ni. ńgbà wa dá wa lọ́nà bíi pólè ní yín kan. sọ àwọn àjọ lè lójú yẹ ẹ̀rá bẹ́ẹ̀ tí ẹ̀rú lè rí ẹ̀rá lọ́la ẹ̀rá rí àwọ̀lá lára sáàkì. jẹ́ a sọ̀rọ̀ nù. iyùn dàbà wọn àwọn èsì bá wọn bá díjọ́ mi ò wọ́n yà lọ́kàwá náà lọ́rọ̀

tó kọjá lára mi tó lè kí mi pé dànsáàkì o mo ti wí fún ọ lógún mo wí fún ọ lọ́gbọ̀n ipe tí àkókò bá ń fẹnu sọ di tí òkú òǹdí igi oní tí ó gbà lọ́wọ́ ọgẹ ọ̀hún ni mo ní kó o wá ságbàlá ọlá kó o wá lá ọlá bí ajá ṣe lá omi lágbádá. kí ni kí ni <laughs> ẹ wá gbà mí o mo mọ̀ rí mú ètè mọ̀ sọnù eh? bó o ti jọ́ ọmọ ọlá lọ́dọ̀ kábíyèsí bàbá rẹ bẹ́ẹ̀ lèmi gan jọ́ ọmọ abiyì lọ́rọ̀ bàbá mi láàrin ìlú yìí kò sì sẹ́ni tọ́lọ́hún ò ṣe fún àfẹni tí ò pé tóun ò tóun bó bá mọ̀ pé bẹ́ẹ̀ náà lọ́la yín tó tó pọ̀ rẹpẹtẹ tẹ̀ ń wẹ́ni tẹ́ kó fún bẹ́ẹ̀ kọ́ máa kú ìṣẹ́ láàrin ìlú. àbùkù dé ní. àbọ̀ ọmọ àgbẹ̀ lásán lásán kan kó o fọ láàrin kó o fi yí lára. ọdún méjì. kò sì jẹ́ kémi náà wá ọmọ ẹni tí ò tó mi kí n fi yí mi kí n fi yí lára kí tẹrú tọmọ wá wà lọ́gbọ̀ọ́gba. fúyèké ǹjẹ́ mo wá gbé ń tọ́ ti ń sọ ń tọ́ sọ lẹ́nu yìí ṣe ẹ mọ tó dúró wájú rẹ èmi lè ní. ẹ wá sí ẹsẹ mi. wo bí o kò wù mí ò lẹ́lẹ́bẹ̀ o ò lè fẹ́ ọ ìkẹrin mo ti láfẹ̀sọ́nà tèmi o ò kan wù mí o ò fi kankan o ò fi wù mí bó o bá ilé dá mi dúró lọ́jọ́kọ́jọ́ tó o bá rí mi lọ́nà wọ́n wọ̀ ọ́n lẹ̀ tuuru tó báyìí ni. ìkẹwà wo yìí ò tó wo ni ni àbí wo yẹn ni ò tó wo yẹn lómi adéyọyè èmi adéyọyè fúyè kẹ. àbí eh, eh, dákun ṣe sùúrù àbí sáàkì ò sáàkì ò tó ń pè ọ́ láàrin ìlú òun ní gùn ọ́. àbùkù olóńgà. bó o bá ilé tú èkánná lẹ́yìn ọrùn mi. wọ́n kàn ọ́ lábọ̀. bẹ̀rẹ̀bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ní turutu. bó o bá ilé dá mi dúró ó kan ìmọ̀ nínú iyọ̀. ẹ já lọ sáàkì sáàkì sáàkì. èrò náà. ẹ Sàákì Sàákì ntẹ́ ẹ̀ máa ń ṣe èyí máa ń dùn mí ẹ̀ gbéra ń bọ̀ yẹ gbéra ẹ̀ ńlá kí n lójú wọ́n fi yín nígbà ẹ̀ lè pẹ́rẹ́ wọ́n fi yín nígbà ẹ̀ lè pè é yàn àwọn akẹ́kọ̀ọ́ àti nígbà tá a ní nígbà tó ní pa ní ìlú yẹ ìjẹ́ kékeré lọ́mọ tó yẹ kẹ́ ẹ jẹ́ ká mú níbi àkátà gbàgede fún yín kẹ́ ẹ bá lójú gbé lórí rẹ̀ báyìí eré ewé mi kí ẹ máa yẹ̀dí kí ẹ máa dèdí kí ẹ máa yẹ̀dí kí ẹ wá dáná lẹ́tù rẹ̀ kọ́ kásẹ̀ méjèèjì ọ̀kẹ́ báyìí kó máa yàtà ṣà ṣà ṣà kí bá bá rẹ̀ ọ̀tún máa gbọ́n lé. ẹ̀gbọ́n ta lé mi. ẹ mọ̀ sí i. ẹ já lọ. Ah! ah gidigidi rèé o nítorí ọlọ́ọ̀fẹ́ òun rèé o àbọ̀ ọ̀jẹ̀ wọn ọ̀jẹ̀ kárí elégédé òróǹbó rèé òróǹbó òróǹbó elégédé tún wà o ó tún pọ̀ ńbẹ̀ nítorí ọ̀pọ̀ ọ̀jẹ̀ elégédé dia o elégédé àtòróǹbó rèé o elégédé kó fòróǹbó tẹ̀ gidi. ìyá ọmọdé o wò wọn kálẹ̀. Ah! ibi ọba jẹ elégédé dédé dédé elégédé gan-an wà pa jẹun elégédé ẹ̀ẹ́dùn pípa elégédé wà jẹun o ah! ibi ọba jẹ elégédé elégédé ọmọ pa jẹun elégédé yìí dùn pípa elégédé. Hmm ó dùnkún kà ó ọ wà bòrò mbólé elégédédé elégédé ò mọ̀pọ̀ jẹun elégédé yìí dùnkún pọ̀ elégédé ó dùnkún kà ó. akínkúnmi alábí abímbésù aráàlú ọ̀yún ọmọ rírí pẹ̀tẹ́ tí ń máa sọ wọ̀ mí wọ́ ọmọ mi ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ ọ sọ yìí màá fẹ́ kó o tẹ́tí àgbọ́yé rẹ̀ lẹ̀ sórí ẹni bímọ mẹ́wàá elédùà ló bùn o bẹ́ẹ̀ sì ni ẹni bógún ọmọ òòṣà òkè ló fi ta á lọ́rẹ èmi tó wá jẹ́ pé ẹyọ kan ṣoṣo yìí lọ́lọ́run fi ta á lọ́rẹ àdúrà tí mò ń gbà ni wípé kó dirun kó dìgbà fún mi àmọ́ báwo ni ìyá ṣe wá ṣe é ṣe láì lóbìnrin ṣé ọ máa lọ sórí àtẹ ọ máa lọ ra ọmọ ni torí èyí tí ìróbìnrin pẹ̀lú rẹ̀ rí o. kí n kún mi kí ni bọ̀ọ̀nù jẹ́ kí ni fẹ́ kú ní ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí mo sọ lẹ̀ yìí àbí kò yí ọ wò bí yọba ń gbàdúrà wípé kó rí má ṣe ní lárùn ogún kì í sarungún aṣọ kì í sì sarungún lẹ̀kẹ̀ ẹ̀dá tí ò bímọ láyé òun gangan ló bógun nínú jẹ́. bàbá mi ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí kò sí lọ́wọ́ ẹni tó jàmàlà tí ò ṣíwọ́ ẹni ó fẹ́ gúsí ṣe lọ́mọ̀ ló dárú tuurutu lẹ̀ ilé tẹ́ iṣẹ́ nú ọ̀rọ̀ yìí lọ́pọ̀ ju bàbá mi. lọ́nà wo. lọ́nà tó ju ẹgbàá gbèjì lọ ni bàbá mi ẹ̀yin náà wo bí tẹ́ ẹ ti bà mí lójú jẹ́ dé ṣé wàá tọ́ sí irú mi ṣé ó yẹ kí irú mi dúró láàrin ìlú kí n ní mo fẹ́ bọ́ ọmọ obìnrin sọ̀rọ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ mi ò ní dàbí ọ̀rọ̀ ọmọ àti rodó ràn mọ́ ẹ̀ ní bàtà ẹsẹ̀ kan sọ̀rọ̀ kọ́rọ̀ kan lè jí mi ẹ̀ gbọ́ bàbá mi. Hmm. ọ̀dà náà bó wàá fi dá ọ lójú pé gbogbo igi báyìí tí elégbèdè bá fọwọ́ bà dídùn ní ń wo ibikíbi tó bá nọwọ́ sí báyìí lọ́rọ̀ obìnrin nínú ìlú yìí ọ̀nà ni bẹ́ẹ̀ ni mo wí fún. ee ṣáàkì ẹ ṣe mẹdọ ni ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ ó dáa là ń gbé ṣáàkì ọ yóò jìnnà ọ̀rọ̀ yóò jìnnà gidi ẹ ṣáà ṣe mẹdọ. bíi ojúbọ ti bí o. ẹ ní sùúrù ni o bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sùúrù lèèyàn máa ń ní o ilé tẹ̀ mí sókè tẹ̀ mí sódò ìbáyìí ni ẹ máa ń fa nǹkan burúkú sáàgọ́ ara èèyàn ni o. ẹ ní sùúrù bójúmọ́ tì mí o. ẹlẹ ẹlẹ ọkọ mi láńgbé. adéyọ yọ ọmọ ọba kí ló bí ọdún tó bá ó sì kọjá lára mi furufú bá ah, ah. ta ló bí ọnu adéyọ yọ ọmọ ọba jìnnìjìnnì ilẹ̀kẹ̀ ìlọ́kọ́ ọmọ rẹ̀ lù ọmọ oníjà kọ̀ máa ná ìwà àti ta ni. ìyá mi ojúbọ tí mi o. ojú mi jẹ ọ. ẹsẹ̀ mi wọlé tuurutu. ẹlẹ́dàá mi ò ní ìyá mi jẹ mí o. ìyá mi jẹ́ ọ lójú mi. èmi irú lòun ò tẹ́ rí àfìgbà tó ń dókè mẹ́sì tí wọ́n pè ń lé gbọ̀n wọ́n fi mí wé gbọ̀n lẹ́nu. ta lolúwa rẹ̀. fóyè kẹ́ mo kọnu ìfẹ́ sí tẹ bá rí ní tó fi mí wé ó mọ̀ fi mí wé játíjátí n tẹ́tí mi gbọ́ lénìí ìyà tó jẹ mí lénìí bí ìjẹrú rẹ̀ mo ti fi wọlé ọlọ́run sùn á tèmi tó. Fóyèké ọmọ ọ̀tún. ẹgbẹ́ owó ìyá wa ọ̀rọ̀ gómìnà bíi bá ń bẹ ni bí Isaac ṣe sọ nǹkan ló jẹ́ wọn sọ dáadáa ọgbọ́n wọn túrútú ó fi wọn sẹ́bẹ̀ ìyàwó gbọ́ wọn jákujáku ó sì sọ pé kò sí bí bàbá bàbá lákú bàbá lákú bàbá lákú bàbá bàbá wọn bó ti lè lọ́lá tó ó láàfin wọn ló mọ ó ní báwọn bá sì kúṣẹ̀ àfihàn ọdún ọ̀tún náà. ìyàwó wíbẹ̀ o. ọ̀sọ̀ bẹ́ẹ̀. kọ̀sọ́ bẹ́ẹ̀ ni ó tún fọ̀ balẹ̀ ó pé pé sákè lè mọ̀ sí fúlùgé fúlùgé fúlùgé ọmọ ọba sóhun ipe bàbá sákè láàrin ìlú ọba ni pé bàbá tó náà olóyè pàtàkì láàrin ìlú ni pé bàbá àwọn méjèèjì jọ lulẹ̀kẹ̀ ni. ìyàwó <laughs> ìyàwó ọwọ́ ti ẹ̀rọ sẹ́sẹ́ yìí náà ó ní ìkan ìkan gbẹ́dù. kò lè ránṣẹ́. ìyàwó fohùn jíṣẹ́ ó fohùn ránṣẹ́ tí yín ìyá wa. àwọn ọ̀rẹ́ mi ti fẹ́ bá tẹ̀lé. ẹ ti tó ọkọ mi. dé sọ kínní kan fún ọ báwo obìnrin ṣe máa ṣe mí tàǹbà bá tiẹ̀ ńlẹ̀ tí ó wà rí ìwò orí adé tí ó wà sọ fún ọ pé kí n tiẹ̀ ti jẹ́. bí èèyàn ṣe ti sáàkì tó péke àbẹ́ fi. ẹ ní sùúrù. a ti ẹ̀rọ ẹ̀dá rẹ̀ rú ni. làǹgbẹ́ làǹgbẹ́ má ti ìdìnnà ah, gbogbo ọ̀rọ̀ ni máa kọ́ ọ la. àwọn kan fẹ́ fi kọ̀ǹkọ́. mo ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹ má bínú ìyá. bóyá èyí gan lẹ́ẹ̀jẹ̀ kó dáhùn ọkọ mi sórí báwo bí ngbà bàbá rẹ kọ́kọ́ bá mi sọ̀rọ̀ mo ṣe jù bẹ́ẹ̀ lọ àmọ́ lónìí nǹkan èbí akọ tí mo fi ṣe ń jò ni n ló diwọ̀ yìí. nígbà tí ìgbà tí yín nù. bí ṣe máa rí látọ̀dọ̀ obìnrin yóò dán ló ń gbẹ̀yìn ìwọ ọmọ ọlá ni ọ sọmọ olòṣì lọfẹ lọ rèé fẹ ni yóò dán ló àmọ́ wọn fẹ́ kí wọn náà mọ̀ pé òun èsè ìyàwó pọ́ńtọ̀ ò lè kọnu sí lẹ́ẹ̀kan náà kọ́ wá ní ìhòòhò kò lè ní o ọmọ tí a bá bí ire náà kì í sọ pé o lẹ́ẹ̀kan. ó yóò ṣe o. kò lè ṣe o. ó yóò ṣe o ìyàwó. àní kò lè ṣe o. ìyàwó kò ṣe o lọ́dà kò ṣe o. kò tí ì lè ṣe o ọmọ tí a bá bí náà ṣe o lálàkọ̀kọ́. bí o bá ṣe o sábà ṣe ó yóò ṣe o sísákì. àní kò lè ṣe o. ìyàwó ẹjọ́ ṣe o. kò lè ṣe o kò lè ṣe o ọmọ tí a bá rí rè é ṣe o lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ ọ wá ṣe o kò ṣe o àgọ́ rẹ ní ọ̀dẹ̀ rí rẹ̀ gbẹ̀yìn sẹ́yìn ni wọ́n á bí ọ ní nítorí báyà rẹ̀ sọ̀rọ̀. ẹ ṣe yún o. rẹ́rìn ọkọ mi dúdú ká dúdú ká rẹ́rìn ọkọ mi. <laughs>

bàbá mi ẹ tún bí mi ni ṣé yóò mọ̀ pé yìí hùwà tí ń bani lójú jẹ́ púpọ̀ ni ká ló máa rí bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ láàrin òru yìí tí ò ní rí àpẹẹrẹ bàbá rere lórí ọmọ lára yín bàbá mi ìbá wa jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi lóru yìí ilẹ̀ ń ṣe sáwọn aráàlú lọ́sàn-án ni ìbá tẹ́ mi lọ́rùn bàbá mi. ṣé pé ìwà tí mò ń hù láàrin ìlú sáwọn èèyàn lọ́sàn-án yàtọ̀ sí tí mò ń hù láàrin ilé sí ẹ̀ bàbá mi ò fẹ́ rí bẹ́ẹ̀ kò dáa kódà ìwà tí bẹbí jẹ́ lójú dọ̀dọ̀ ilẹ̀ máa ń wù láàrin ìlú lọ́sàn-án ó dàbí ká fi wé kéèyàn bọ́ra rẹ̀ sí wò láàrin ọ̀sán nínú ìlú kó wá délé lálẹ́ kó wá dàrán bọ́ra nínú ìwò. ìpínlẹ̀ yìí ọ ni àwọn lórí òrégún bẹ́ẹ̀ ni ìyẹ́ ló sì ń wù lẹ́yìn ẹ̀yẹ lọ́yẹ̀ wò yọkọ mi tí ń fẹnu roko ó sì yọkùn mi tí ń fi gba ẹsẹ̀ rìn. bàbá mi ìjẹ́ ìṣàtúnṣe hmm. ẹ fún mi náà láǹfààní láti rìn láàrin ìlú kí n yan fanda ẹ ṣàánú mi bàbá mi. bàbá mi ẹ dákun ẹ bá ń kìlọ̀ fún déyọ̀ yé o ẹ bá ń kìlọ̀ fún kó yé dààmú mi o yóò máa sọ fún mi pé òun ò fẹ́ mi òun ò fẹ́ mi mo sì ní ilé fẹ́ ọ̀sán yìí tó darí nù ó ó ti dìbò mi kọjá ẹ bá ń kìlọ̀ fún o. bàbá olóye ṣé wà níhun ṣé wà ládé yóò yóò hùn yẹn kó máa dùbò ọmọ lọ́nà fún mi ohun tí mo fẹ́ gbọ́ tí mo fi pè wá níhun o. fóyè kí ọkọ mi máa wọlé lọ́ntì rẹ máa wọlé. wọ́n la ìfi rẹ̀ o wọ́n la ìfi rẹ̀ òun mo sọ òun o. ọkọ mi máa wọlé lọ. ohun tí ì ṣe fún kò kò ńlá fi rẹ̀ o. ó máa lọ orí ìyá rẹ ọ̀dà lọ́rùn rẹ̀. wo ìyá Fóyèkẹ́ kọ́ ọ pé ọmọ rẹ kọ́ fà á létí dáadáa gbogbo ẹni a bá ti rí ìlẹ̀kẹ̀ òǹkele lọ́rùn rẹ̀ ọwọ́ Ṣàngó fún un déyọ ọyẹ tó ń sọ̀rọ̀ yìí ṣé tọmọ rẹ bá fẹ́ déyọ ọyẹ ṣé wọn ò ní máa bọ̀wọ̀ ọba fún un ìyún àkọ́kọ́ èmi bàbá rẹ̀ sì rèé olóyè lèmi náà ọ̀wọ́ di púpọ̀ lọ́rùn rẹ̀ kì í sì sóhun nìkan wọ́n máa bọ̀wọ̀ fún ọ̀tọ̀ ọ̀jẹ́ ìyá rẹ̀ náà sọ wá dáa kí ọmọ rẹ̀ kó wá fi ilé orí adé lẹ̀ kó wá tẹ̀lé onílábàǹkádà kan kiri. ẹ wo gbogbo ohun tẹ́ ń sọ yẹn kò sí ìtòjọ fóyèké lójú nú ẹ̀ mo dẹ̀ ti sọ fún yín ẹ jẹ́ ká máa wádùn fọ́mọ yìí o torí ìrìn àjò ilé ọkọ kò ń ṣèrìn kékeré o pọ́mọ yìí bá ti wá ṣẹ̀ṣẹ̀ gbé láàárọ̀ <laughs> ó parí nìyẹn o bàbá olóyè ẹ fọmọ́lẹ̀ ẹjọ́ fẹ́ ni ó bá òun lọ́kọ. ìtọ́ sọ kẹ́yìn ń lèmi náà ń fà yìí pé kọ́mọ̀ sí ẹsẹ̀ gbé èèyàn kì í bọ́ sílé ọlá kó sí ẹsẹ̀ gbé láéláé bọ́ bá bọ́ sí ààfin ọlá kan nu èmi bàbá rẹ̀ ọlá ń bẹ lára mi sọlá òde púpọ̀ ẹ kò lọ oṣù kan kò dé lóṣù mẹ́ta èyí tó ń wíhun bí àbá bọ́ bá lọ bí tí yẹ ọ ti jẹ bí àbá mú lómi kọ́dà ìrìn ọjọ́ kan ni ó fi rìn a sì ní ó bọ́ síbi tí ó ti tọ́ ọ la ọ̀wá ń sọ nǹkan mi ara fomi sí ọ. ẹ wo kò eléyìí ń ṣe lágídí. ọwà. n tó bá àwọn ọmọ lọmọ máa fẹ́ èmi ò fọwọ́ sí. ẹ wo ẹ fọwọ́ lẹ́jọ́ fẹ́ tó bá wù. èyí zù mí o ká yẹ̀ náà ká tún yẹ̀ títì wọ́n là mú kò ní tọ́ọ̀bà lógbóǹde èyí sùn káyẹ náà kátó yẹ títí. ẹ ká sùn bàbá ah. ẹ ká sùn bàbá. pẹ̀lẹ́ ọmọ akéèkúyà pa jọkọtọ ní kun àjìfà ńgbà tá a jìfà mọ́nìkùn mẹ́kùn jọ́kọ́tọ́ àti èkúyà ọmọ oníkó ariwo ọmọ olókùn ẹṣin ìbàdàn kó má bo olókùn ẹṣin ọ̀yọ́ nínú jẹ ẹni ọba rọjú bọba kú ńlá mọ lólókùn ẹṣin ẹyìn gbégbé gbé àpẹẹrẹ egi ilé ìyá mi lẹkì mí lónìí. ó ti bá wá ní. ẹ ǹlẹ́ bàbá ó darí ẹkùṣẹ́ ǹlẹ́ ẹ ǹlẹ́ bàbá ẹkùṣẹ́ mọ́ màá rí ọ. kọ́ má bàa sí ni bàbá bàbá mo mà fẹ́ rí yín lórí ìbò pa ìgbá yìí tì jẹ́ ń gbọ́ ohun tó ń wí. ọ̀rọ̀ tí mo wá rí yín fún bàbá kì í ṣàjòjì ẹ̀yin náà lórí ọ̀rọ̀ bàbá mi náà ni ká wùwà ká da gbogbo òlúrú lọ́sàn-án kí gbogbo òlú máa wo ni ká máa fi ní ṣe ẹ̀yẹ káàkiri bó bá sì dalẹ̀ bí mo bá pé bàbá mi pé mo fẹ́ bá wọn sọ̀rọ̀ lóòótọ́ kò sí nǹkan kan tí mo máa ń ṣe bàbá mi lálẹ́ gbogbo akitiyan mi lórí bàbá mi kírú nǹkan báyìí máa kọ́ba lè dẹ́kun nínú ìgbésí ayé wọn bàbá lọ́jà sí. Ah. akíkunmi tẹ́tí ẹ sílẹ̀ dáadáa kọ́ ọgbọ́n mi o sórí lórí ọ̀rọ̀ bàbá rẹ ìnífẹ́ ọkọ̀sẹ̀ lára ẹ o bí bàbá ẹni bá sunké tọ́sẹ̀yìn gùrù kankan àkẹ́yìn sí bàbá ẹni ọ̀gbọ́dọ̀ panilẹ́rìn o ó ṣe jẹ́ pẹ́tí kò ṣe jẹ́ pẹ́ tí ìbọ́ra sílẹ̀ ìyá ọmọ kì í pọmọ rẹ̀ lẹ́rìn má kọsẹ̀ lára ẹ o torí ìyà tí bàbá àtìyá jẹ lórí ọmọ pọ̀ ju ká kọsẹ̀ lára wọn lọ. ẹ̀yin àwọn Yorùbá mọ́nímọ́ní wọ́n ní ikán ń lọ sógun kọ̀lápó yàyà mọ́lé wọn ò fi tòjò ṣe adíàfúnṣe ní ìrètí sọmọ bíbí inú àgbọn nìrègún wọn abáfò ní í ṣe ọ̀la ó béèrè o ohun ìyẹn bá ṣe sí bàbá rẹ̀ lónìí ọmọ ó ṣe irú ẹ̀sùn ń tọ̀hún náà lọ́la ọgbọ́ mo sì wí fún ọ wípé ọmọ onígẹ̀gẹ̀ tó ń fa ha ẹ̀ mú dín ọrùn wò lójú ìyá ẹ̀ bó ṣe fẹ́ tó ló ń béèrè o má kọsẹ̀ o ṣọ́ wá rí lórí pé bàbá rẹ̀ ò gbádùn àbí kò ní í gbádùn akíkúnmi ìbániwọ̀n sáré mọ bí ó ṣe bá kú lọ́wọ́ àwọn. bàbá. Hmm? sípàrà bàbá mi ò lè yá mọ́. kò lè yá mọ́ igi tí Ṣàngó bá pa kì í rúwé àbákùn laṣọ àwò bí ó ṣe bá kùn lọ́wọ́ àmọ́ o má kọsẹ̀ lára rẹ̀ o má kọsẹ̀ o. ó dùn wò kò ṣe bí lọ́mọ́ ó para òde lẹ́rìn para lélẹ́kùn wèrè ó dáa. Èdùmàrè má jẹ́ ìsínwí tí wèrè ó fi tán láyé o. àṣẹ àṣẹ àṣẹ. wá jókòó ni tí mo sì ti ń wá ẹ káàkiri gbogbo òòlù ṣé o sì tó wá jókòó níbí. nǹkan kan ò ṣe mí kò sí nǹkan kan. kò sí nǹkan kan o fi gbogbo ọ̀dẹ̀ rẹ lẹ̀ o fọ̀dọ̀ wa lẹ̀ o wá jókòó bíi. ilé ìparọ́ fún kò sí nǹkan kan. ee mo mọ ipò ààrẹ bàbá rẹ ní í da ọ láàmú òun ni ló mú ọ ronú mo sì ti sọ fún ọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé elédùà tó ń fún ọ lálẹ́ lò yóò padà jẹ́ kó sùn sàn ara bàbá ò yá. ṣé òun fòye kẹ́ ò ṣe púpọ̀ àmọ́ èmi ti gbà lágbélébù mi ara bàbá mi ò lè yá mọ́. ara wọn ò yá kó o nígbàgbọ́ mo ní o mọ̀ ronú mọ́ ṣé o mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìrònú àárẹ̀ ní ń fà sára ni tára bàbá bá yá tán ṣó dáa kó bá ẹ lórí ìdùbúlẹ̀ àìsàn. torí mo mọ̀ pé ara wọn ò lè yá. ara wọn ò yá kò ní dìde já lọ ara bàbá ò já ṣé ṣé tó tó nígbàgbọ́ ni já lọ já lọ já lọ kò ní kí n báyìí kò adéyọyè má sọ fún wọn ọ̀ ń jayé lọ́ba bí àwọn ìjòyè ní. àwọn ọjọ́ rẹ̀ mo máa ń fẹ́ rí. adéyọyè ọkọjá bẹ́ẹ̀ nu ọkùnrin tí wọ́n máa wú tí wọ́n máa wú tí wọ́n máa jẹnu dúkì ọ̀ ń jayé lọ́ba bí àwọn ìjòyè ní sáàkì tó ló lọ ẹni bá kọjá àyè wọn ìyá òjẹ wọn ni. sáàkì o mo yí ká o tún. mo yí ká o sí o. lórí burúkú ni kòkó ọgbà nítorí mo yí ká o tún yí ká o sí lórí ìpínlẹ̀ ọ̀nà ti máa yí kọjú. ẹyìn ìlú kẹta gbogbo ọgbọ́n àfihàn kọ kọ dọ̀bálẹ̀. ẹ má bínú mo yí káàtún mo yí káàsì o. bó wa ni. Saki gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ gbélé mi lọ́wọ́ àti ìgbà tẹ ti gbélé mi lọ́wọ́ mo ti sùn mo ti wo. ẹ wo akínkùnmi àti Fóyèkẹ́ lóòótọ́ ló ń fẹ́ra wọn. ẹ wo akínkùnmi ọkọ ṣe wípé òun fẹ́ ké àṣegbọ́ ló ń dá. sakétégbé. àfìgbà tí Fóyèkẹ́ ó dìmọ́ gbàgì ló bẹ̀rẹ̀ sí ní tẹ̀ ní tẹ̀. ń ṣe kí ni. tó ń tẹ̀ bẹ́ẹ̀ ni kí ló wí. ẹ wo eré ìfẹ́ wọn ti kọjá bẹ́ẹ̀ ṣe rò lọ. ń tẹ ni. ń ṣe kí ni. ń tẹ ni. ń tẹ. bẹ́ẹ̀ ni. láńgbé wọn ní ń tẹ. olóòlò fẹ́ tẹ ni. ń tẹ ni o. ọgbẹ́ni ó yà mọ́ ọ lọ. mọ lọ mọ lọ mọ lọ mọ lọ mọ lọ sí. tákì náà mọ lọ. ó sẹnu bí wájú ìfìlà ẹ. wọn ní tẹ. ṣáàjì èyí èmi kò tẹ olóòfẹ tẹ ní wọn kọ́ fẹ́ tẹ̀ nìkan sọ pé ó tí ì tẹ̀ tẹ̀rí ẹ̀ mọ tẹ̀mí ò ní àṣẹ. akínkúnmi àti fóyèké. sákì olúwa mi tẹ̀rí ń bí ọ̀rọ̀ dé dúró báyìí nísìn sùúrù láti o sùúrù gidi lánìí o tẹ ẹ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé tẹ ẹ rántí pé kábíyèsí sọ fún aláàfin wípé gbogbo bí a bá dé ká máa ṣe sùúrù. ilà adákun kóró kè jọ kà á dákun yà á dènà dé o kà á rí kúkú yanjú rẹ. kété. ẹ ń kà á ṣe lè yí ni. èkìtì mi ò ní wáìtì jẹ́rí bó ṣe wà yẹn mọ́lájú dùnkè àtàfẹ́ wọ́n parapọ̀ ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn òpó mẹ́tẹ̀ẹ̀ta lèyàn wò wọ́n bá ti ń bọ̀ báyìí ọgàn wọnú wọn ni. gbọ́dọ̀dúdú sákì ẹ má wulẹ̀ jà ń pata àwa là á dáná le tá a nà tá a fi wíni wíni. ẹ̀jẹ̀ tó kọ́ balẹ̀ ẹ̀ fi rádà dáró rẹ̀. ẹ ọlọ́jọ́ ní Olódùmarè ọ̀gbà lórí ayé ooo ìwọ nìlọ́gọ́ ọmọ rẹ́ẹ̀lù ìwọ náà náà ọmọ onídàákọ máa na ìwọ lògèdè ń gbé agbógun pòrò àti ìpọ̀kan lójú ogun àrò onírọ̀ ni wọ́n lè ń bọ̀ lẹ́yìn ńlára wájú orí gbẹ̀ǹdù bí ìgbé ara ìṣòpọ̀ òṣòro bí epo bí epo mọ́ lójú. ọba sáàkì o ọ̀yà. ẹ̀mẹ́ bá dẹ̀ mẹ́. sáàkì o sáàkì mo mú sí fún ọ. lọ́sì ni ẹ kò rẹ lọ́sì ẹ wá gbóná ṣé ti torí àpẹẹrẹ tí wọ́n ń fàbùkẹ́ tí wọ́n ń pè yín dùn ṣé wọn àmọ̀ pé àìsàn ní í ṣe ni níjẹ́ orí rẹ̀ ó mọ̀ kò yé tẹ́lẹ̀ ni a nígbà wọn ti ń sọ pé bàbá rẹ o bàbá ọjà o tẹ́tí pé bàbá rẹ ń bàbá ọjà o bàbá ọjà o bàbá ọjà o kò jẹ́ mọ̀ pé wèrè pọ́ńbélé ń bàbá òun. Ah, òótọ́ ọ̀rọ̀ wà nínú o má jẹ́ ń tàn sórí bàbá rẹ wèrè bukije pọ́ńbélé ọmọ wèrè ni ọ́ wọ́n bá jẹ́ kúrì tiẹ̀ pé dáadáa láti inú lẹ́yìn wò dé ni tó yẹ kí wọ́n máa bá sáàkì dùyàwó. màá fi inú ṣépè fún mi orí rẹ burú yẹ fi inú ṣépè. ìbásáàkì dùyàwó dékìlẹ̀ kọ aṣọ mi lé aláró ìbásáàkì dùyàwó. Ah, wẹ́ẹ̀ bá dùyàwó ṣùgbọ́n wèé yan láàlè ẹ̀dà ẹlẹ́dà ara rẹ. kò sinmi atótónu àgbèrè wù náà kí àṣà mọ̀ ń wọ̀ bọ̀ rẹ̀ òkété náà ló ń fẹ́ yán gún irú rẹ kí irú rẹ náà bá mi du obìnrin lùlù yìí wo ni ni ò tó wo ni ni àbí wòyàn ni ò tó wòyàn tá a bá wá kìlọ̀ fún ọ pé kọ́ ọ fi fóyè kélẹ̀ fẹ́mi tọ ọkọ̀ tọ ọlọ́ọ̀ni jáwọ́ wọ́n jẹ́ òbòkèlè rabata láyé bí kan sì lọ́ọ́ fi irun bẹ̀ lájú ní ọ̀hún tí pété kan sì ní dùn. àṣẹ. ẹ̀yin ọ̀rẹ́ mi. ṣáàgì o. ẹ mọ̀ kú sí àtàárọ̀. ṣáàgì o. bó o ni ẹ ẹ bá mi fún ní ìtọ́wò adùn ìjìyà ráńpẹ́ ẹ mọ̀ jẹ́ ó pọ̀ ju o ẹ sí báwọn. Ah, òun náà ní ká ti gbé ká máa bẹ́tọ̀ ayẹyẹ ẹ̀sìn ẹ lọ tó ẹ má bínú torí èmi máa ń fẹ́ béèrè àwọn ìbéèrè kankan ẹ dákun ṣé ká ṣe bíi ti bàbá lẹ́ràgún tí wọ́n jí èdè ẹnu àgò tójú wọn lẹ́bọ́. báwọn náà ni báwọn náà ni tójú kan ò ríran mọ́ tó sáà ti àdúgbò ẹ tó sáà kìí ẹ eh, ó wá débi ológun gbé ìsà ìbà àwọn tó kọ́ sán kí n tó sán ẹ̀kẹ́ ni o. ìbá ọ̀sẹ̀. ìbà àwọn tó kọ́ lù kí n tó lù ìwọ ni o. ìbá ti sẹ́. ní nílù. so olùwẹ̀mọ̀ jẹ́ àjú sí sáàkì. wọ́n fọba lé sọ jàkà gbẹ̀yìn ń gbọ́ olùjàkà. ọ̀ràn tí ọ̀ràn tí ní ṣe kọjú sí gúúsù. àgùgù wo òkú rè é. ọ̀kọ̀jú sí mi ló sí ọ̀kọ̀jú sí gúúsù gúúsù. gúúsù gúúsù. kọ wúkẹ́ wúkẹ́ ọ̀yà wùkẹ́ wùkẹ́ wùkẹ́. sọ sí eré ni. wọ́n fara rẹ balẹ̀ o fara rẹ balẹ̀ o méje ń dìde fúnra mi o bí n bá fúnra mi wọ́n ya ọjà ni o. wánà wánà ẹ̀dúrà ẹ̀dúrà ẹ̀dúrà ẹ̀dúrà ẹ̀dúrà ẹ̀dúrà náà dìde. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ̀lù lẹ́bùrú mo ti máa ń bọ̀ ọ́nú bí sáfì wọ́n ní ọmọ sunkún nù. makenu makenu makenu makenu makenu makenu. fún ìkẹ́ mo mọ ọba ara mi mo mọ̀ kí mẹ́lọ́mẹ́lọ́ là sísú ọjà bí èèyàn bá déwájú onírú kó só bí èèyàn bá déwájú ológìrì kó só bí èèyàn bá fi lọ lè so wájú oníyọ̀ yóò yọ ọ lè fún Fóyèkẹ́ n ò sínú ẹni tó lè máa bá orí adé forí gbárí má jẹ́ n ara mi ṣòfò wo Fóyèkẹ́ bó o bá pàdé mi ní gbòòrò báyìí kíkí bá yọ kí mi ah. bí ọba sì yọ fún mi lè jẹ́ máa bá tèmi lọ. akínkùnmi kí ló dé ná tọmọ akin rẹ fẹ́ mọ ṣe bí òjò ń bọ ọmọ akin ni ọ tèmi lérò wípé ó mọ akin tiẹ ó fi kún oyè tèmi ṣé o fẹ́ gbọ́ ṣé o rí ọmọkùnrin làǹtìlantin tí nǹkan kan bí fún ọ akíngbó èdè ni ó mọ̀ ọ́ jẹ ṣé o gbọ́ mi ọmọkùnrin tó bá kọ́kọ́ bí fún mi. bẹ́ẹ̀ni. àmọ́ ṣé bí gbogbo ojú sánmọ̀ ṣe ń dúdú tílẹ̀ ń kọ́ yìí tí ọ̀dákẹ́ yìí wo ò sì mọ̀ pé béèyàn bá ní bàbá nígbìmọ̀ bí bá ń rojú ààrẹ ẹbí ni ọmọ jẹ ó fi mí lẹ̀ máa lù tí onírú ọlọ́run ní bá a lè ṣí. ò wá kó ń di ìdò ọmọdé ní fi ń ṣe é ṣóore àbá ńlá ladágún odò ń dá kò lè dòkun ṣẹlẹ̀rù ńlá kàkà lásán ni kò lè dọ̀sà ṣóore gbogbo làlàkókò fẹ́fẹ́ adéyòye nǹkan ń dún mọ́ ọ̀run mọ́ ọ̀run mọ́ ọ ni n ò ní fẹ́ kí sọ́mọ dúdú jù bẹ́ẹ̀ lọ kílẹ̀ o mọ ọ̀pọ̀ yìí kó má dákẹ́ kódà kójú o mọ láti lè títí lọ sọ́run akẹ́kùn mi lọ́kọ̀ fóyèkẹ́. o fóyèkẹ́ mo gbọ́ ọ ni mi ò gbà mo pa àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọn lọ́lọ́run ní ń bẹ lẹ́yìn àjẹkùrú aláwùrábí ní ń bẹ lẹ́yìn àjẹwàsùn àmọ́ kò jogi kò jokun mọ̀ ní bẹ lẹ́yìn alágídí bíi tèmi yìí láì lọ́láfẹ̀yìntì kankan wọ́n kàn fi ra mi gbìyà jẹ ni wo Fóyèkẹ́ ẹ̀rù ń bà mí. kíkún ni o sì mọ bẹ̀rù kó mọ fòyà. adéyòye ni bàbá nígbìmọ̀ àmọ́ ìwọ lọ́lọ́run wọ́n sì nẹni tó bá lọ́lọ́run ohun gbogbo ló ní. ọkọ mi mo bẹ̀rù. tó o máa ń fọkàn mi balẹ̀ mọ̀ pé mi ní ìṣe mi ní ìṣojú akínni mi. ẹyin ọmọ akínni tí wàá fi mọ òṣè bí òjò báyìí. àmọ́ orí adé ló kó bẹ̀rù sí mi lọ́kàn án n sì fẹ́ sórí adé wọn náà mọ̀ ìyà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà ni ó ní ìjà mọ́. kò sí ìjà mọ́ kò sí mọ́.

bàbá mi kí gbogbo eléyìí kí ló ṣe yín bàbá mi ṣé ẹ lè sọ̀rọ̀ ní bàbá mi èmi mọ̀ ọ́ mo mọ̀ tí ń ṣe yín mo mọ̀ pé ẹ ti lọ ọjà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti ẹ̀ ná ṣé ẹ ti ẹ̀ lè gbọ́rọ̀ mi lẹ́ẹ̀kan ṣoṣo ní bàbá mi ìbámu àgbà bọ̀ wọ́n ní ọlá àbàtà ní mọ́dọ̀ sàn ọlá àbàbà máa mọ́ mọ́ yan kí lọ láti yín ṣe fún mi láàrin ìlú báyìí bí kò ṣe ìdójútì ẹ wo bẹ ṣe ń ṣe ara yín ẹ wo bẹ ṣe ń ṣe ara yín bàbá mi ẹ kí ni kí lẹ gbé sílẹ̀ tẹ́ ń ta gan ẹ̀yin lẹ ń taṣu nígbà tẹ́ ẹ gbé ṣùrù ẹ ń dèlùbọ́ ńgbà tẹ́ ẹ lélùbọ́ ó kó pákíwò lẹ bàbá mi àti kékeré lẹ ti ń dojú tì tí mo fi dàgbà tó bí mo yìí bàbá mi ẹ̀ jáwọ́ ẹ ṣàánú mi ìwọ ọlọ́run kí ló dé tó fààyè gbígbà àdúrà lẹ̀ fún mi bí gbogbo èèyàn bá ń gbàdúrà àdúrà jẹ́ kí bàbá tó da ó bí mi kò ṣeé gbà ọmọ ò ṣeé pààrọ̀ bí bàbá náà ò ṣeé pààrọ̀ bàbá mi ẹ má wò mí ìlérí ni ká ṣe fún mi pé ẹ ní dojú tì mọ́ bàbá mi kí ló dé sẹ́yìn nìkan ni ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lónìí bí ọgbà ọgbà ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ́ bàbá mi kí ló dé ọjà tẹ́sì ni lẹ́ẹ̀ máa tà káàkiri àárín ìlú ẹ ẹ̀yin náà wò ó sì ẹ wò bẹ́ẹ̀ ṣe ṣe ra yín ṣé inú yín dùn bẹ́ẹ̀ ṣe ẹ ẹ̀jẹ̀ bàbá mi ha ha ìwọ ọlọ́run ọba ṣé wọn ò sí ilé yà báyìí irú bàbá wo ló wá fún mi báyìí ọlọ́run. má jẹ́ síwín tí wèrè ó fi tán láyé o. àṣẹ àṣẹ àṣẹ. kábíyèsí olúwa mi. ǹjẹ́ ó yẹ kí n náwó sí nǹkan kan lé ayé ìkọ́wọ́ mi mọ́ tó. èèwọ̀ ni. mo wá wò wípé ẹ̀gbin kan ta lé mi ṣé ẹ̀gbin ń yọ̀rọ̀ lápẹ́lẹ́ ni àbẹ́gbin alápáàdì. atún awítá ìwé ńgbà tí ó tún á sọ̀kalẹ̀ tí ó sọ̀kalẹ̀ sẹ́ẹ̀dẹ̀ ibi tí ó sọ̀kalẹ̀ sí ọtún díẹ̀dẹ̀ ọ̀tún ọ̀tún mi kọ́ ọmọ tèmi fi ó yè kó lọ́wọ́ fi ọmọ rẹ kó mẹ́sì lánàá gbàkà nígboro ẹnu pé kò ṣeé ṣe ohun tó yẹ kó gbàjó kó gbàlù pọba lọ́la kọnu sí òun àà lẹ́nu fóyèkẹ́ náà tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ń pọ̀ tún kí n béèrè lọ́wọ́ ọ̀tún bọ́rọ̀ náà bá ṣe jẹ́ ni mo ṣe ránṣẹ́ sí ọ. kábíyèsí ẹ fọkàn yín balẹ̀ èmi ò mọ̀ pé ibi ọ̀rọ̀ tẹ́ ń bọ̀ nù gbogbo rẹ̀ ló yé mi kò sí ìtí wọn ò mọ̀ sínú rẹ̀ ọmọ sí. bẹ́ẹ̀ ni olúwa mi ṣùgbọ́n n tó dá mi lójú ni wípé olómele kọ́ ni ó sọ fún níyàlú wípé ọ̀pá ò dà lóde. ó lè sọ téèdì bá mu. béèdì bá wá mú àṣepa ìsàn ọlọ́jọ́ ní yọ wọn lẹ́nu. Ah, bó bá ṣe ìyá fóyèkẹ́ àti fóyèkẹ́ ni wọ́n jọ ń da alábàá èmi mọ̀ pé àbá tí ò lè sẹ́ni torí mi ò sọ fún ìyá àti ọmọ wípé oró àkekèé ju tọ́ka lọ egun ò sí léwọ̀ kánà láéláé yín a jẹ́ pé fúyèké àtìyẹ́ àwọn lòròmọdé tí ò máa ìwọ bàbá wọn tó ọmọ àṣà ìlò fún lọ́kàn balẹ̀ a jẹ́ pé ọtí di àná ọba nu. ẹ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe pé àná ọba ọ̀hún àdàkọ́ máa pe ọ̀tún ní àná wèrè mu balẹ̀ kábíyèsí ọtún Hmm. àwọn ará kúfì hmm. tí mo sọ pé kẹwò bí a ṣe ṣe ọ̀rọ̀ wọn sí. lórí ọ̀rọ̀ gẹ̀dúgọ̀. Hmm. torí gbogbo tọ̀nà ògùn ẹ̀mí aná wọn ni. à ń sọ mi à ń dán dúró lé yìí wò. táwa mẹ́hun mo gbé ọjà dàrú. ẹ wá tún mi lẹ́ o ọjọ́ ti dàrú. bàbá. tánu tánu wọlé wá tún mi o wọlé wá tún mi o. bàbá. àti fẹ́ ra kan ni fẹ́ ilé ah, ah, ah. ìwò àkójé mi náà àwọn ọ̀tá mi ni. bàbá tá à ń so yín mọ́lẹ̀ báyìí. tóbi tóbi o. eléyìí ò mọ̀ bójú mu. Ah, ah. Ah, bó ló ti á jẹ́. kò yé mi. àwọn ọ̀tá mi àwọn ọ̀tá mi ò fẹ́ tajà. mo ti tú eh, eh. mo ti tú ẹ pẹ̀lẹ́. àbọ̀ ra nǹkan sọ́ra nǹkan. rárá o mo ní mo ní mo lé sùúrù ọ̀rà sùn. bàbá rárá. Eh, kí wàá kí wàá lọ wá. rárá òun rajà mo pé wàá bẹ akíkún mi wò ni. ọ̀rá su ọ̀rá rú. rárá. èsù rú nǹkan. èsù bíi bó o bàbá òun ra nǹkan kan. ẹ eh, ẹ màá yé ọjọ́ ti dàrú báyìí láìsí mi mẹ́ ọjọ́ ti dàrú mo lọ sọjà ọjà á ti dàrú. bàbá ẹ wá ẹ wá ẹ wá náà ẹ wá náà ah, bàbá. Ah, ọjọ́ ti dàrú kí ló ń ṣe mí ọlọ́jà ah, ọjà ti dàrú ó ti kà parí ó ti dàrú o. ọba ìdúró náà ah, bó wà ní bàbá. mo lọ wọn lọ ah, ah. kí wàá ní ìṣẹ̀lẹ̀ báyìí. kí ni tó ṣẹlẹ̀ gangan. n mẹ́ni so bàbá lọ́wọ́ àtẹ̀sẹ̀. wọ́n so wọ́n kẹ̀. bẹ́ẹ̀ ni mo lọ wá mórí gbà báyìí. kó wọn wá ń lọ báwọn. òun kò wọ́n kì í kígbe ọjà ọjà ọjà. ó yẹ kẹ́ bó o ní. dáadáa ni bó o lo ti a jẹ. kò sí nǹkan kan mọ́ lọ́ọ́ lè rògì fún bàbá mi ni ẹ fi dílé bẹ́ẹ̀ hàn. akin kí ni ń ṣẹlẹ̀ gan níbí yìí ẹ́ sísọ mo bá bàbá àtọwọ́ àtẹsẹ̀ wọn sísọ mo bá wọn. ẹ gbọ́ ń tọ́ tọ́ sí wọn nù. ń tọ́ tọ́ sí bàbá rẹ ni kí wọ́n so wọ́n lẹ́sẹ̀ àtọwọ́. èmi ni mo so wọ́n mọ́lẹ̀ fúnra mi. dákun jẹ́ ṣe é mi kí n gbogbo dáadáa tó ń sọ lẹ́nu tí mò ń gbọ́ òun ẹ́ ṣé o ṣẹ̀ mọ́ bàbá rẹ ni àbí òkú ọdún mẹ́ta a máa ṣàjòjì àjòjì sàárè ni ṣé o ṣẹ̀ mọ́ bàbá rẹ ni tó wá so wọ́n lọ́wọ́ tó so wọ́n lẹ́sẹ̀. ẹ wo ẹ̀yìnkùlé ìyá ẹ̀yìn méjèèjì ká mọ irú ìdójútì tí bàbá yìí ń fún mi láàrin ìlú ni ní ìrọ̀lẹ́ àná tí wọ́n wọlé wá bẹ́ẹ̀ bá rí bẹ́jẹ̀ ṣe bò wọ́n tí wọ́n lù wọ́n tí wọ́n lù wọ́n bíi kí wọ́n pa wọ́n lọ́jà èmi ni mò ń tọ́jú wọn. iyún iyún náà wá tó torí ah èyí tó ṣe yẹn ò dára rárá ni. ẹ wo ẹ ṣáà dúró náà ẹ dúró ẹ lọ jókòó ń bẹ̀ ẹ jẹ́ ń fún wọn lógì iná. ó dáa o èmi ti tú baba lẹ o. fóyèkẹ́ ah ta o tú wọn lẹ ta o tú wọn fóyèkẹ́ má bàyé mi jẹ́ ah fóyèkẹ́ ò bá má ṣe báyìí níbo ni wọ́n gbà báyìí wọ́n ń pariwo ọjà wọ́n ti gba báyìí. Ah, ó lè jẹ́ o ti bá ilé mi jẹ́. Ah, ah, ọwọ́ mi akíkún mi. akíkún mi. akíkún mi pàdé Fóyèkẹ́. àkùkọ pàdé Obídìyẹ. tá ẹ bá pé ìfẹ́ ni kò lè mọ. <laughs> ìwọ náà mọ̀ tó bá ọba ti dirun ìṣẹ̀lẹ̀ rí mi máa wú tábọ̀ ṣe rìn. ọ̀rẹ́ mi ni Àdùnní. <laughs> ọmọ mi ń ṣe gan-an torí ìyá òsàlẹ̀ tó bẹ̀rẹ̀ ṣe lọ́jọ́ kìíní àná ọmọ òwe rẹ̀ ṣe sí. ohun tí n sọ fún pé mi gan ní fèsì dáadáa èyí tó bá mi ṣe lọ́tẹ̀ o kọjú sọkọ ní òun jẹ. ọmọ ìwà bá ti sí wọn máa wúlò. ẹ ǹlẹ́ o o gbó lẹ́gbó ń dìrì ọkùnrin. Ah, ó ń dì kọ́ bàbá mi ọkọ àfẹ́sọ́nà mi ni. ẹ pẹ̀lẹ́ o ìlú bólẹ̀ ti wá sí àyè. ọmọ ìlú wa yìí náà ni bàbá. ẹ dákun kí ló kọ tí. Ah, èmi ni bàbá. ìwọ ni ta ni àbí ò ní èèyàn ni mo gbéṣẹ́ fún ọ rí ni. èmi akínkùnmí ni bàbá. ìwọ ni orí adé ilẹ̀ yìí èyí tá ń bá bá rẹ. ọmọ akín pẹ̀lú bàbá ọjà ni. mo sọ gbogbo òbéèrè tí mò ń bi ọmọ màmá. ọmọ akín pẹ̀lú. gbẹnu sáwọn sọ̀hún kí lọ fẹ́ wí adójútì ni ọmọ sọ̀rọ̀ ayé rẹ̀ sọ̀rọ̀ ayé rẹ̀ ẹni tó pòjù ọ̀yà ń bẹ ńlẹ̀ tó ní ọwọ́ ajẹun ọkọ̀ ọ̀jẹ̀ ẹni pẹ̀ẹ́tù ń bẹ ńlẹ̀ ó ní ọwọ́ ajẹun ọkọ̀ náà ọlọ́ọ̀jẹ̀ ẹ̀ ń wá apá sákùrọ̀ lásán lásán sákùrọ̀ sákùrọ̀ lásán lásán sákùrọ̀ tiẹ̀ fẹ́ẹ́ dáa tiẹ̀ lọ báyìí ibẹ̀ lọ́wọ́ àkọ́tọ̀ ní e, e, oúnjẹ ẹ̀bẹ̀ dùn tó ọ̀fẹ́ jẹ ságbolé ibi tó yẹ kó yà rèé síbẹ̀ lọ yẹ kó ti rèé yan kọ́. bá mi èèyàn dáadáa lákìkún mi bàbá ọjà ń bàbá rẹ. bàbá ọjà lúwa ó parí rẹ̀ ó sì ló kankan wọn ò tí ì dá mọ̀ ọ yá sọ. bàbá bàbá bàbá mi bàbá ṣe bẹ̀rù náà lábọ́mọ o ọba tó sì dára bíi eléwé òun náà ló dára bíi aláṣọ. olódùmarè ọba mi òkè mọ́jẹ̀ ń ṣe ọmọ bí ìwọ náà gbówè tó o pa gbówè tó o pa ọba tó dára bíi eléwé lọ́dá láṣọ ìbò lọ wá fa aláṣọ sítọ̀ ń lè mọ eléwé ìbò lọ fa aláṣọ sí ìwọ ọmọ yìí tó wá jẹ́ léwé lọ́rùn rè mú òun ràwé. Ee, ò lọ rè mú olórin tí ọba mu, mú òun wa wá rè ọmọ asínwín nítorí Ah, bá mi aṣọ tó ń rò ní. gbẹnu sọhùn gbẹnu sọhùn ọmọ àjòyè bíi tèmi wà ọkọ ọmọ èyí jòyè bíi bó tiẹ̀ adé àná ọba wo ibi lọ. fọmọ ẹ gbọ́ sí baba yín ọ̀yà wèrè kí ló ṣeun. ó lè wọ́n díẹ̀ ní baba. àbẹ́rí ẹ dàrú sẹ́wọ̀n gan ọ̀tí ẹ̀ ti wọ́ wèrè báyìí. wo tán ọlọ́ọ̀fẹ́fẹ́ sọ̀rí wò múra tiẹ̀ wo tiẹ̀ ẹ̀wù tó wọ̀ náà ló sọ ọlọ́run bí ìgbà wọn gbé kọ́gi lọ́rùn yìí kí n wá rí i. ọ̀dà ọ̀dà bá a bá fẹ́ ṣègbéyàwó rẹ̀ ẹ dákun sọ àwọn tí yóò jókòó sọ. So! ẹ rè kóyàn wá lọ́dọ̀ àjànàkú àbí àjànàkú àwòwèrè ẹ rè kóyàn wá láti bẹ̀. ṣé kọ̀sápẹ̀rẹ̀ wèrè lára tiẹ̀ náà báyìí ṣé kíní ìbára ọmọ mu báyìí ṣé ìmúra yìí náà ọjọ́ ti aṣínwín ẹ dákun torí ọlọ́run ẹ dákun ẹ má bínú ṣe gbọ́ ẹ má di àyìnmọ́ ẹ má wá àyìnmọ́ o bẹ́ẹ̀ bá pa ṣé mọ̀ pé ọ̀wọ̀ ni mo fi ń bá yín sọ̀rọ̀ yìí. èpè ò àwọ àwọ̀ o bá padà wá wọ́n folúgbohùn bá yín sọrọ wèrè yín ju ti bàbá yín lọ ẹ lọ. ẹ ẹ gbọ́ ẹ lọ. wọ̀ ọ̀rìn tí wọ́n fojú rẹ̀ èmi àtàwọn wo lájọ jókòó ńgbà tó bá fẹ́ ṣèyàwó ó yá sọ fún mi. ẹ gbà mí nítorí ọlọ́run yìí bíbá ẹ̀ náà mo tún bára mi láì sí pé mò ń joyè késo kiri láì jẹ́ pé láì sí pé mò ń tèso àbí ah, ah, irú ìdìbò ilé ìlera ìtòrò ọlọ́run kàn máa bára mi lábẹ́ igi ká mo wá sí ìbá ìtòrò ọlọ́run hmm, hmm, ilé tí a mọ̀ ṣàlùwò. akínkúnmi àbí mbésù èmi ló dé èmi ló yomi lójú rẹ tó ń banú jẹ́ kí ló dé gan-an. bàbá mi ṣé kì í ṣàìn náà ni àbẹ́yìn kan níṣu ti ń dòdòrú bí ọba ṣíṣu kí láwọn àgbẹ̀ nìyẹn bí ọba ṣẹlùbọ kí láwọn àgbẹ̀ láwọn àlà. bí ọba sì pa àgòrò ìlú kí làwọn àgbè níyẹn fún bí sì wà burúkú tẹ́ wù láàrin ìlú ni ṣé wọ́n pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́yìn yìí. ẹ ẹ ọ̀dà èmi ló gbọ́ o. ìbẹ́ ilẹ̀ gbèmí gbé ẹ̀rọ mi pẹ̀lú mi rí mo sì wọnú ìlú mo rẹ́ni tí mo nífẹ̀ẹ́ kódà pàtàkì inú ìlú wà yìí ó gbà láti fẹ́ mi a sì bọ́rọ̀ ọ̀fẹ́ ìwádé kó fi mí àwọn tó bí i lọ́mọ nígbà tá a délé wọn ọ̀rọ̀ títí gbọ́ tó fi di mọ́ gbọ́ lónìí bàbá mi. akíkún mi aṣá máa rọ lásán ló ń sọ láhàn mi ọmọ ọmọ wo ló ń sọ̀rọ̀ ẹ̀ yìí àti pé ta lè yan pàtàkì tó ń sọ. Foyeke lórúkọ ọmọbìnrin ọ̀hún ah. kódà ọmọ olóyè ọ̀tún ìlú tá a wà yìí ni ọ̀tún pè mí lọ́mọ wèrè ó ní kí Fóyèké ọmọ òun wọ́gọ̀ mi síwájú kọ́ mọ̀ kó wèrè wọnú ẹbí àwọn. ọ̀tún pè é lọ́mọ wèrè ọ̀tún lanu tòkè ó fi gbá sálẹ̀ ó pè é ní ọmọ wèrè kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ gbó kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àìsí nílà sọ̀rọ̀ ẹ̀yìn tójú bá kojú ẹnu adìdẹ̀rẹ̀dẹ̀rẹ̀ nìṣó mẹ́. Ah, bàbá mi ẹ má jẹ́ à lọ ah, ẹ má tún jẹ́ àfi mi gún mi ẹ jẹ́ àgbàfẹ́ lẹ́dùn à ẹ jẹ́ àgbà alágbèrè fún wa o. ńlá ń ṣe ẹ̀ nìṣó ń bẹ̀ tójú bá kojú ètí adìdẹ̀dẹ̀rẹ̀ yàyàyàyà dídí dídí. bàbá mi ẹ bí mi lọ bàbá mi ẹ bí mi lọ bàbá mi ẹ bí mi lọ lọ. ó para òde lẹ́rìn para lẹ́lẹ́kùn wèrè ó dá Elédùmarè má jẹ́ tiwí tí wèrè ó fi tán láyé o. oyè dépò àdùbí àlójà ọba. ọmọ ẹ sọ̀rọ̀ kan fún mi nílé mo wá ní kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ là ń dájọ́ ẹnìkan ó ló pò ń lọ́mọ wèrè tó já sí pé èmi ni wèrè wọn o ṣé lóòótọ́ ni. a mọ̀ sí o ara tá à ń sọ nù n tá à ń jẹ lẹ́nu tá à ti jẹ tán náà nù ìwọ náà gbọ́ gbọ́ ń tọ̀ ń wí lẹ́nu ọmọ ọkọ ọ̀hún là lórí èmi ni àrẹ̀mú kìnìkan àbí kí lọ́ọ́ pè mí nìyí ronra lọ́jọ́ ọba ṣé tí aráàlú mọ̀ mí sínú ọ̀tún tí wọ́n mọ̀ mí sínú kò ṣeé wí lẹ́nu rẹ̀ ẹjọ́ rẹ̀ sì kọ́ bó ṣe pé ìwọ̀nba ni tó fi ń bára ayé lò tààrọ̀ ọ̀run lọ́pọ̀ jù ìtọ́ fi ń bá àwọn àjọ̀nú lòwò lọ́pọ̀ ní ìgbésí ayé rẹ̀ ebi bẹ́ẹ̀ kọ́ ọ̀ọ́ni kó ẹsẹ̀ lẹ́sẹ̀ kọ́ máa bọ̀ lóru kọ́ wá jí mi lójú oorun bẹ́ẹ̀ yẹn ọba béèrè ọ̀rọ̀ ṣé òru lèèyàn wá ọ̀ ń bọ̀ nílé àná ọ̀ ń bọ̀ lóru ọ̀hán ni wọ́n ń pè ọ̀hún wèrè wọ́n ń pè ọ̀ ṣé ìwà rẹ̀ ọ̀jọ́ ọba nà ṣé kò fẹ́ jọ́ ká tiẹ̀ sọ pé bẹ́ẹ̀ náà ni nta wí ntọ́ ń béèrè bó ṣe rí náà nù àmọ́ òru tó sì mọ̀ pé làákàyè rẹ̀ máa ń wálé ọ̀ sì fọgbọ́n kun ìwọ ni gbọ̀n bẹ̀ ọ̀dà ọ̀dà ká tiẹ̀ wá sọ ń ká wá sọ pé a fún ọ lọ́mọ dákun sọ àwọn tó kó wa àwọn wo lọ́ọ́ kó wa kí wọ́n wá dáná àwọn aṣínwó ẹgbẹ́ rẹ̀. báwo kí ló kí ló ń wò lókè. ọmọ kan máa ń ní làákàyè díẹ̀ tiẹ̀ bó tiẹ̀ jẹ́ pé omi wèrè ń bẹ lára tiẹ̀ náà. pé kí nù. Igbo náà ṣe ń wò kò sí àtọ̀ nú ọ̀rọ̀ rẹ̀ òru tá a ní làákàyè rẹ pé ìsọwọ́ranjú rẹ náà dá. lẹ́nu rẹ̀ ó pè mí wèrè. ó sì ń béèrè sọ ìṣe wèrè ni. lémi ọ sọ pé lẹ́nu rẹ̀ pé wèrè ni mí. tí gbogbo òlu mọ̀ pé wèrè ni ọpọ́n mélé bí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ bọ̀ lóru ọ pé ọwá sọ̀rọ̀ kan lóru ọ̀gànjọ́ ọjọ́ náà ló sì ti ń fẹ́ ọ tètè ṣiṣẹ́ bọ́ bá bọ́ ọ lọ́dọ̀ mi bí n ó kí ọ̀rẹ́ bọ̀ ọ́ láàánú ẹ̀hìn òun lògùn wèrè. lẹ ọpẹ mi wèrè ọtí dà. sọrí n tó ń béèrè lọ́wọ́ èmi yìí kì í ṣe tó yẹ kó o béèrè o ọpẹ mi wèrè ọpẹ mi sọ ìṣe wèrè ni àṣé mo jẹ́ wèrè bí ẹgbẹ́ rẹ ni n wà fi orí adé lẹ̀ á fọmọ fún ọ. dòdà bọ́ bọ́ bá tiẹ̀ fẹ́ wá dáná kí lọ fẹ́ kó wá ká tiẹ̀ sọ pé rèé kó ẹrù ìyàwó wá ìràwé lọ́ọ́ rèé kó lórí àtàn a kóyún wàá bá mi ń bì yóò bòye jẹ́ lórí náà pé ọ̀tún o àná wèrè ọ̀tún o àná wèrè pẹ̀lú ẹ̀ náà ìmúra òun náà ọ̀tún dọ́gba náà bóyá tọ̀sán lọ bá wa lálẹ́ yìí àkùkọ náà ló sì ti ń fẹ́ kọ̀ ọ́ lọ́n lọ ní ọ yáṣẹ̀ ọ̀rẹ́ ni bá fi sìn ọ́ bọ́ bá mú ọ ń bí aláìlójútì ọmọ náà ti ń tẹ́wọ́ ẹ̀kọ́ ti kọ̀ ọ́ ń bàbá ògidì wèrè tí ò ṣe é fomi ńlá ni ọ ọ lọ bí ẹyẹ kan lọ́dọ̀ àjànàkú tí tọ́jú wèrè. bàbá mi kí túmọ̀ eléyìí tẹ̀ ń ṣe báyìí bàbá mi ẹjọ́ tẹ́lẹ̀dùn àbá dání là á gbà ẹ ṣe jẹ́ àfaramọ́bi tẹ́lẹ̀dùn àdá wá sí bàbá mi níbo là ń lọ gan báyìí. ẹ kò lè yí ẹ kò lè yí ẹ àmọ́ tèmi yé mi òun ti ṣe mí ó lè má mọ̀ wàrà ẹ̀ o àmọ́ tèmi yé mi ah. wo lónìí ni kò ní dọ̀là àá fi ìlú ilẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. ó mà ṣe o ẹlẹ́dàá mi àpèrí irú inú ẹbí wo ló wáá dá mi sí báyìí bàbá àmọ̀yé sí ni mi ò gbọ́dọ̀ kọsẹ̀ lára bàbá yìí. Ah, bá mi òkè níbo ló ń gbé wá rí mo fi ọ̀rọ̀ mi ẹ̀mí mi ìrìn àjò àti ìgbòkègbodò mi lé ọ lọ́wọ́. akínkùnmi o dúró òun wò ni o ò lẹ́rù dọ́kọ̀ ni wo ṣe kí àkó tẹ̀lé mi o wàá jẹ́ sọ fún wo olú ìdáadáa wo dáadáa ìràwé ìdájọ́ lẹ̀kọ́ sùn kẹ́wọ́ èmi ni kò ní dọ̀la tó ń gbọ́ tó ń gbọ́ mi. tí pàtà ẹ tó bá lẹ́ni lẹ́yìn lẹ́yìn alágbà ó lè dúró àmọ́ tó bá sì mú bí ọ tó sì mú bí ọ ọ tẹ̀lé mi bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ẹ wà lẹ ẹ kọjá mẹ́ta ẹ lẹbẹ wo ẹ kọjá. ó wà kújọ́ mẹ́ta ọ̀rẹ́ mi. bàbá mi. Eh? pẹ̀lẹ́ àwàrà wà ríra wa o. eléjì ní ìrọ́mẹ̀kọ àwàrà wà ríra wa ọ̀rẹ́ mi. kínú. ta lè rí nísìnyí gbó ìtẹ́tù ń kọrin fún báyìí nísìnyí bàbá mi ẹ lọ. sọ fọjú ni sọ fọjú àbọ̀ ọ̀ríran ọ̀rọ̀ ọ̀rẹ́ mi akúrújẹjọ ni. ó sì yàn kankan bí bàbá mi. Ah. <laughs> ọ̀rẹ́ mi akúrújẹjọ tí bá ń jó báyìí bí mọ́lẹ́jẹ́ lè rí àgẹ̀lẹ̀ mọ́lẹ́jẹ́ lè rí àgẹ̀lẹ̀. ògùdélé bó o ní o ṣe mu àmọ́ pé ọlọ́pàá ẹ̀rẹ̀ ẹ̀bọn lóyin ni ìbílẹ̀ kọ́ dẹnu ẹ̀ kọlẹ̀ ó wá pé kò mu oyin yóò mu. bàbá mi bàbá mi ta ló yìnbọn bàbá mi. ògùndélé ìbọn tó yún sí ìṣègbè yẹn lọ bá Ah, kò jẹ́ jẹ́yàn ẹran ni. ó sọ pé kò jẹ́ jẹ́yàn wọ́n náà yìnbọn ọlọ́pàá ẹ lójú gbó. Ah! wo bọ́ bá dùn ògbé bọ́ bá dùn ògbé bọ́ dùn ògbé ògbé bọ́ bá dùn ah, ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ọ̀nà dẹ́ ọ̀nà dẹ́ ọ̀nà dẹ́ ọ̀nà dẹ́ ọ̀nà dẹ́ ọ̀nà dẹ́ ọ̀nà dẹ́. kódì o àfẹ̀bòjò kú ẹnu ṣàǹṣọ̀fọ̀ bàbá ẹni ò ṣáàní kú ká máa lọ sí ṣe wéréwéré. Ah, bàbá mi ẹ wojú mi ẹ wojú mi kọ́ bàbá ah, ayé bínú kọ́ mi wọ́n sọ fún mi ìmọ̀ ah, mo fẹ́ sàtọ̀ báyọ̀ lọ́wọ́ bàbá mi ọ bàbá mi ẹ bá ṣe báyìí ìgbà tí ò lọ́mọ nínú òun nìkan o. àwọn tí ò lọ́mọ nínú òun nìkan wọ́n mi má ṣe báyìí yá. láwọn bá gé pé báyìí tí mo fẹ́ ah, múrí lé. Ah, bàbá mi ẹ dìde ah, bàbá mi bàbá mi bàbá mi ooo. Oh.